وقضى ربك وقضى ربك ألا تعبدوا pàgbọ́ wáàsì pàgbọ́ wáàsì ẹni bá dọ́lọ́ mọ̀ òun rè lé mọ wọn àfààní wọn wí inú wáàsì yìí ń ṣe ẹ lásìkò ààrẹ yìí kò fọ ọlọ́run ṣeré owó kò jẹ mí lójú o ọlọ́run jẹ́ kó rè ń fẹ́ dà lówó òun rè ń fẹ́ dà lípò òun rè ń fẹ́ dà jóyè òun rè ń fẹ́ dà dé èèyàn èmi àwọn awòwò máa yà bí kì bá ṣe bó ṣe jẹ́ kọ́pọ̀ n kò ní gbà oṣù yà wà yìí. ẹ èdè ń ṣe wá dóhùn jọ owó kò hùn ìsan tẹ́lẹ̀ ọ̀rọ̀ ṣé n kò rẹ́po bí kì bá ṣe tepo bàbá màmá gbowó owó kò jẹ mí lójú o. keep quiet. oṣù ni ọlọ́run wí bá ìtúntúlì mùlíkù mọ́tàṣà wù. will you keep quiet. ó rọ ọlọ́run ìfẹ́dà lówó ó rọ ọlọ́run ìfẹ́dà déèyàn ó rọ ọlọ́run ìfẹ́dà sípò ẹ máa gbọ́ wáàsí ẹlẹ́mọ̀ ń jọ lọ́hùn ẹlẹ́mọ̀ èmi kì í fi wákàtí márùn-ún ṣeré ọ̀rẹ́ dédé irun máa kí bó bá ti bá mi lẹ́rìí mo ti ń kí o lóṣù ìkásùnmọ́ lọ́hùn ká mọ̀ lọ́hùn lọ́kàn ẹ̀ mọ̀ lọ́hùn lọ́kàn ọlọ́run lọ́kọ̀ ọlọ́run ò ṣe o ó jẹ́ kí n dá ẹ mọ́ o. nígbà tẹ máa pe túntúrì kù tẹ wàá nọnu síwájú pé túntúrì kù. túntúrì mùlíkù àìkè òwúyọ ilé irun múlíkù. ewé. sí ọ lára bá. ó ṣáwù n kò wo ẹ wà débi iná rẹ̀ aago wí inú inú ìsọ̀npẹ̀ aago méjì ah, ẹ má bínú ẹ má bínú ẹ má bínú ẹdẹ mpaaki yi yẹn na sábà bí túmọ̀ nínú ìjọba mpaaki yẹn na ẹgbẹ́ ni gbogbo wẹrẹ ẹ ah. bá ẹ má bínú ẹ má bínú ẹjọ ẹjọ ẹjọ torí Ọlọ́run torí Ọlọ́run ẹjọ ẹjọ ẹjọ ìṣẹ́jú kan ni kì í pẹ́. Ah. kí wàá ló fẹ́ ṣẹlẹ̀ báyìí. ẹ sà ẹjọ ẹjọ mo fẹ́ bẹ̀rẹ̀ pẹ́sọ̀ kan lọ́wọ́ yín ṣé ẹ mọ ibi tí àwọn ń lọ ni ààrẹ ah, sọ fún wa pé kí ni tiwa náà. àwọn ah. bàbá bá bẹ wọ ẹjọ torí Ọlọ́run ẹ dá mi dúró náà ṣé àmì kan tí mo fẹ́ lọ ṣe yìí. ẹ má bínú ẹ wo bí mo ń la kírun. jésù. kò lè pọ́sibẹ̀ ẹ ká máa lọ ẹjọ́ tó yọ lẹ́jọ́. ẹjọ́. èmi náà níbi tí mò ń lọ. yẹ̀bí ń rojú yẹ̀bí ń ṣújọ́ yìí mo ti kírun mo ti dé rákà méjì péré sálámọ̀ mẹ́rin òun náà rẹ irun àyìlá. ọkàn mi dẹ̀ bá mi sọ kí n má wọ mọ́tò bàbá. ẹ ń ṣe ń pẹ́ ẹ ń ṣe ń pẹ́ mo jẹ́ tààrọ̀ bẹ́ẹ̀rù ṣe lọ gu kí n kò rí tààrọ̀ kì òun náà rè ẹ má jẹ́ kí n tún jẹ̀rún mọ́rùn. bàbá ẹ wo ẹ wo nǹkan tó máa ṣe ni pé tago mẹ́rin lẹ máa kí ẹ jẹ́ ká máa lọ. ìwọ ló máa kọ́ bí mi máa bọ́ lọ́hùn mi sọ̀rọ̀. ìbílẹ̀ ìtẹ́sí kí nǹkan láàrọ̀. kéèyàn bá kú kágo mẹ́rin ìlú nǹkan. ń gbọ́ lẹ́kùn ń gbọ́ lẹ́kùn ẹ ẹjọ́ ẹjọ́. Ọlọ́run no kọ́ kọ́ kọ́ ṣàṣẹ nǹkan bá máa kọ́ tẹ́ ká lọ ẹ̀sà ṣé máa fi wálẹ̀ sí bí wọ́n ni ṣé fẹ́ fi wálẹ̀ sí inú mọ́tò ni. I don't want peace. I want problems always. <laughs> Are you playing? What type of plane is this? Papinko Tabalaya. Big gun in town. hey! Hey, hey! Allahu Hello, Allahu Akbaru! Tell me what you want from me. Allahu Akbar. Ah! ah oh. Wákàtí mélòó ni máa ma fi rùkú? <laughs> Ah! Ah! Ní mọ́tò tírélà! Ní mọ́tò tírélà! Ìmọ̀ ìrẹsì ọ̀rọ̀ kò bọ́lá. Ìmọ̀ ìrẹsì bàbá ìmọ̀ ìmọ̀ ọ̀tẹ̀lẹ̀ ìlẹ̀ ìgbọ̀kẹ́ tó kọ̀ sílẹ̀. Àbọ̀ yàgbé rẹ̀ ni. Àbọ̀ yàgbé rẹ̀ ni. bá tiẹ̀. we do keep quiet. anyway ẹ máa bọ́lọ̀ yín sọ̀rọ̀. ẹbọ ẹbọ ẹbọ ẹbọ ẹbọ kí ló fẹ́ sẹ́yìn báyìí. ẹyẹ dúró ẹyẹ dúró yín ẹyẹ dúró. àwọn máa bọ̀. àníkà dúró à. ẹ torí pé ẹ mọ̀ ni mo ṣe débi ẹ̀gbọ́n mi ò ní kẹ́ máa bọ́lọ̀ yín sọ̀rọ̀ àwẹ̀ àti irun tẹ́ǹkì ẹ̀yin lẹni ládàá yẹn èmi àti yín kọ́lájọ́ máa ṣe àládàá yẹn now ẹ fẹ́ mi lówó mọ́tò tèmi kéèmí máa lọ kílẹ̀ ń tà lásán. mo yàn dé wọ́ọ̀sà. Yes! Yes! Yes! Yes! Yes! Yes! yeah, yeah. Asalaamualeykum Ajula. Asalaamualeykum Ajula. Ẹ sọ ẹ ti kú lé. Ẹ ti yá lẹ́lẹ́. Ṣàkóló ìbùkún ni. Bí n bá láwọn mi sọ̀rọ̀. Ẹ ẹ ń dá mi láàmú. Ẹ láì ṣàlùwà la. Láì ṣàlùwà la ẹ jẹ́ kí n kírun. Ìṣàkílẹ̀ lè mọ̀ fi kírun ọ̀hún. Láì ṣàlùwà la. Ṣé máa kọjú? Ìṣàkílẹ̀ lè mọ̀ fi kírun ọ̀hún. Sọ́tàn bàbá tún pé jù bí táàgọ́ mẹ́rin bàbá mi máa tún dúró. ẹ já lọ sà ẹ já lọ sà lẹ́sẹ̀ lọ́la mo kí wọn.

my love.